òdúdú janjan ẹyẹ mi òdúdú janjan bọ́ọ̀ bá kú màá ra aṣọ yún wọn. ajé ló pè yín ta màá mi ẹ tún gbé ẹyẹ jó. ṣé àbíamú ní àbí àbí àgbà ẹbí mọ mẹ́ta má mi à ń ṣe rádaràda káàkiri. àwọn ní problem. àwọn ní problem. ẹ̀gbọ́n mi kílẹ̀ ṣe ẹ̀jẹ̀ ẹ̀yẹ dúdú màmá kí ló dé ṣé nǹkan táwọn ẹgbẹ́ yìí fi ṣe pẹ́ẹ̀tì lélẹ́yìí ẹ̀wọ̀n mí ní pẹ́ẹ̀tì ni ẹ tún wá mú kọ́lù ẹ̀yẹ kò tún yọ wáìtì. ẹ̀ẹ̀kan lọ sọ yìí o ọbẹ̀ sọlẹ̀ márùn sí okú mi. àdúrà ti ń gba ọjà àdúrà gbà. irọ́ lẹ̀ ń pa màmá musa èmi tó yẹ pé tí máa ń lọ everybody ló mọ lógó mi tó máa pariwo pé olú ọmọ ni mí. ẹ̀yin awo mi o. àwọn jẹ́. ẹ kọrin díẹ̀ fún mi náà ẹ jẹ́ kí n gbọ́. wọ́n tẹ̀ àrùn tó ṣe bí ọdún mẹ́sàn-án kí n tó sùn rárá báyìí mo ti tọ́ sílé. kò lè kó tán kó tó túbọ̀ ìmọ̀ra. lo ẹ lọ sí Abẹ́òkúta. bẹ́ẹ̀ni. ẹ wá ń wọ ohun mọ́tò Abẹ́òkúta ò jìnnà. a máa gba agboolé sagboolé a máa dábẹ́ òkúta ẹ̀gbọ́n. ó dayà tún wá ó dárìn ká.